أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته ada ọpẹ́ tó الله fún ọlọ́run adẹ̀tọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa muhammad sallallahu ìkẹ́ àtìgẹ́ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama abẹ́lọ́run kọ́lọ́run kó máa ṣe àlékún dáadáa fún gbogbo wa àwọn oore ọlọ́run lọ́tún lọ́tún kọ́lọ́run kó máa ṣe fún wa ìmọ̀ọ́nì wa kọ́lọ́run jẹ́ kó máa lékún àgbóyé ẹ̀sìn wa kọ́lọ́run má kó dínkù kó máa ṣe àlékún àgbóyé ẹ̀sìn fún wa. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó tún rọ̀jò fún wa Allahumma sayyiban nafi'an ó ti ń rọ̀jò fún wa láti bí ọ̀sán ọlọ́run bá ní sí ní òjò aláǹfààní òjò aláàbò kò jẹ́ kí ó jẹ́ sábà bíi kí àwọn irúgbìn ó jáde ṣe yẹ kó jáde kí àwọn irúsìn kí wọ́n sì ṣàǹfààní látara rẹ̀ ọlọ́lá part 25 five nínú ahkamu sọlá àwọn àdájọ́ tọrọ márùn tá à ń sọ ọ́ bọ̀ ta ṣàlàyé àwọn tó ní í ṣe pẹ̀lú mara tayamum aluwala istinja istijimar ṣàlàyé gbogbo àwọn tó ní í ṣe pẹ̀lú àsìkò oorun so a tún ṣàwọn àlàyé lórí ìkọ́mà azan àlàyé tá a wá ń ṣe lọ bí ó ṣe máa jẹ́ part 25 five lórí asọ́láàtì òun ni ó máa jẹ́ part two lórí ṣurutu hati salat conditions of validity or conditions for validity of salat àwọn májẹ̀mú ti máa ń jẹ́ kírun ó lálàáfíà níwájú ọlọ́run a ti yanjú méjì kọjá ọ̀rọ̀ nípa kásìkò òrùn ó tó ká kírun lásìkò hmm, ká má kírun lẹ̀ nígbà tí ò tí ì wọlé ká sì má jẹ́ kásìkò òrùn ó lọ kó tó di páàkì àti yanjú eléyìí ọ̀rọ̀ tọ̀ àárọ̀ àti yanjú òun náà tí ò gbọ́dọ̀ jásí pé a sọ̀rọ̀ tó pọ̀ nípa tọ̀ àárọ̀ tẹ́lẹ̀ a tún wá ara yanjú ẹ̀ gẹ́gẹ́ bí sheraton minshuru ti sehati sọ̀la so kódà sọ débi àwọn àyè tọ́já àyè ẹ̀gbin tíṣẹ̀rí àní ká mọ́ kírun bẹ́ẹ̀ so a yanjú gbogbo eléyìí ní ìdánilẹ́kọ̀ọ́ tó kọjá mọ́jẹ̀mú kẹta ṣẹ́rìtù ẹlẹ́ẹ̀kẹta ṣẹ́rìtù salif òun náà láti bẹ̀rẹ̀ lẹ́nìí bí ibn rahman òun náà ni sátúrò làárọ̀ máa lùkùdọ̀rọ̀ àwọn àáfàá lára mọ́jẹ̀mú tó máa ń jẹ́ kírun ó tún dáa tí ó jẹ́ kírun ó jẹ́ àtẹ̀wọ́gbà tí ó fi ní àlàáfíà níwájú ọlọ́run òun ni kẹ́ni tó fẹ́ kírun lọ́kùnrin àbí lóbìnrin bo ara rẹ̀ kéèyàn mọ̀ wípé bíbo ìhòòhò ara nínú òrun ó ní àwọn àdájọ́ tá a gbọ́dọ̀ gbòye sheikhul islam ibn taymiya rahimahumullah kọ́lọ́n kó bá ní sanwó lẹ́sàn-án rí bàbá ṣe àlàyé tó pọ̀ wọ́n ṣe àlàyé tó pọ̀ pàápàá téèyàn bá wo nínú àwọn tíra àwọn kọ̀ọ̀kan tí wọ́n yọnu majmu fatawa náà hijabul mar'a wàlíbáṣuha fi sọ́la ìmúra obìnrin àti aṣọ rẹ̀ nínú ọ̀run bàbá sàlàyé tó pọ̀ o ṣùgbọ́n yìí ó jẹ́ ká mọ̀ wípé bí òwò tá à ń nínú ọ̀run ó ní í ṣe pẹ̀lú pé a fẹ́ sin lọ́hùn torí àwọn kan bẹ téèyàn lè bò téèyàn ọba kírun téèyàn ó sì bò nínú yálà o àbí fóbìnrin obìnrin tí ò kírun ní ìsìn obìnrin tọ́já sí wípé kò sí ó lè yọ àwọn ibì kan lẹ̀nu ara rẹ̀ tí ò sì gbọ́dọ̀ yọ ọ́ lẹ̀ nígbà tó bá fẹ́ sin lọ́hùn bẹ́ẹ̀ náà lọkùnrin náà di kọkùnrin ní ìsìn kó fẹ́ kírun ṣẹ̀ríà fẹ́ fúnrú ọkùnrin bẹ́ẹ̀ kọjá sí pé aṣọ wà léjìká rẹ̀ téèyàn ọba sì kírun èèyàn lè yọ ìjìká lẹ̀ tí ara wọ aṣọ kan tí ó fẹ́ jìká lẹ̀ tí ọmọ yẹn kí àdúgbò tí ò dẹ̀ sí ìhòòhò rẹ̀ lẹ̀ ìyẹn láàṣẹ gbàgbọ́ yé almakusud bisatiri làáwúrọ́tì máa lùkùdọ̀rọ̀ kí ni ń tá àgbàlérò pẹ̀lú bíbo ìwò ara ẹni fẹ́ni tó bá ti lágbára ẹ̀ hmm, tó jẹ́ pé ó ní aṣọ tó fi lè bo ìwò ara torí pé tó bá ṣẹlẹ̀ pé èèyàn ò ní ju aṣọ kan lọ táṣọ kan yẹn ò dẹ̀ bo ara tán ó ti fàtẹ́kù láàmú ṣàtọ́ àtún ẹ bẹ̀rù ọlọ́run níbi tí agbára yín bá dé irú ẹni tó bá jásí pé kò láṣọ tí èbúra ní ní ìsìn kò ní aṣọ tó fi lè bo ìhòhò ara rẹ̀ ìwọ̀n bá tó bá bò náà ní o bò ọlọ́run sì gbà lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ àǹfààní kakọ́ lọ mọ̀ pé sọ nínú alukoran pé khudhu zinatakum inda kulli masjidin àti àwọn àǹfààní àṣetùmọ̀ ní wípé stúrù awratikum ìdá àròdítọ́mọ̀ sọ́lá àta àti tẹ́ ẹ bá ti ń gbèrò pé ẹ fẹ́ lọ kírun ẹ bo ìhòhò yín o hmm? àwọn àáfàá torí pé nígbà àjà ìlíyà tó máa ń ṣe tàwáàfù kánú yọ̀tò fún nàbìlì báyìí wọ́n láwọn kèfèrí wọ́n máa ń lọ ṣe tàwáàfù níbi ilé ọlọ́run rọ́ọ̀t lẹ́ni tí ó wà ní òhù fanazala ti aya ọlọ́run bá sọ aya ìkàlẹ̀ aya ìbá sọ kàlẹ̀ pé wà ní sọ̀rọ̀ muslim àṣetẹ́ ẹ bá tilẹ̀ ń lọ kàábà fún rẹ̀ ọ̀gá mọ́sálásí ayé tẹ́ bá tilẹ̀ ń lọ àwọn àfáà ní àsọ̀látù àwòlá tó bá fi lè wípé ńlẹ̀ lọ́n ṣe tàwáàfù ẹni pé ẹ múra ẹbò ara yín irun àwọn àáfàá nírun náà tó wá lọ́la àti tẹ́ bá ti fẹ́ sin lọ́hùn ẹni pé ń bò wọ ara yín ìyẹn tó wà nínú hadithi míì tí àwọn àfẹ́sìn tí wọ́n ń ṣe àlàyé ẹ̀ nínú hadithi àáfàá wa Jábìr ọmọ Abdullah tó jẹ́ hadithi alimami Bukhari wa Muslim rahimahumallah anabi sọ̀rọ̀ láàrin sọ̀rọ̀ ó ní fàyín kánà wà sàn ó ń sọ nípa àdìsí jábìrù ni o nípa ìrun tó kí lẹ́gbẹ̀ẹ́ anabi sallallahu alaihi wasallam nínú àdìsí yẹn ló ti àmọ́ ẹ̀ pé anabi wa ń sọ pé tásọ yẹn bá jásọ tó fẹ̀ tó fẹ̀ rẹ̀ anas àṣẹ ò fi aṣọ yẹn bora faltahif bẹ́ẹ̀ ọyá mú aṣọ yẹn kó o fi tó bá jásí pé èèyàn ò ní kọjá aṣọ ẹyọ kan náà ó sì lè pa kéèyàn bí aṣọ ọ̀búra èèyàn lè fi bora téèyàn ó rí pó bo ara èèyàn mo fi bora náà máa ṣe lọ́ọ́ máa ṣe lọ́ọ́ lọ. ṣùgbọ́n wáyé kánà tó yí kan fa tazerbe tó bá já sí pàṣọ yẹn ọ̀wà kó aṣọ tó jẹ́ pé fún pinpin ni ó di kó o fi sán bá ń tẹ́ nìyẹn tó bá jẹ́ sí pọ́wọ́ ọ̀sàlẹ̀ ara mọ́ díẹ̀ tó bá bò ní òkè náà ni tó bá já pé nítorí gbà náà ó fi bò ó lẹ́ni tí ó sin lọ. àwọn àfáà ni ó fi hàn wípé èyí tó le kéré jù nínú pé èèyàn fẹ́ ṣe lọ́wọ́ ní alitizar kéèyàn ọ̀sán bá ń tẹ aṣọ kọjá sí wípé yóò bu ọwọ́ ṣàlẹ̀ ara rẹ̀ àwọn àáfàá lélẹ̀ yìí òun lè tọ́ fẹ́ kéré jù ó sì tún júwe wa aláwùjú bíi sátírì làárọ̀ fi sọ́la àṣé dandan ni a gbọ́dọ̀ bò wọ ara wa nínú ọ̀run a gbọ́dọ̀ máa sí òwò ara wa lẹ̀ kálá ń sin lọ kódà alàlámà ibn abdulbarri kọlọ̀nkọba ni yọ́nú sí bàbá ibn abdulbarri nínú tíra àwọn àtẹ̀mọ̀hìd lèmọ́ fílímù wa tọ̀ nínú ìmọ̀hání wà láàfà tíra ńlá gbà òun ni tíra yìí kọlọ̀nkọ sàn àfà lẹ́sàn-án rí nínú àwọn tíra tá a máa ń kà ní maktaba imam malik ní jẹ́gẹ̀dẹ̀ ìbàdàn bíi ní tíra yẹn wà tíra yẹn dáa pọ̀ fún ẹni tó bá jẹ́ nínú àwọn tíra tó máa ń ṣàlàyé àwọn masáìlú fìkìhíyà pàápàá alámọ́dábì alimam malik bin anas so tíra yẹn dáa gan bàbá ibn abdulbari nínú tí ó wà nínú tíra àwọn tí wọ́n gbà wá òun náà ni alijima aláfàsáàdì sọláàtì mọ̀nsọ́là rọ̀yánán wàhùwà kọ́ọ̀dẹ̀rọ̀ nàrà lìsítà babalẹ́nu àwọn onímọ̀ tí mọ̀ àwọn tọ́ náà dárin ó kò lórí pé ẹni tó bẹ́ẹ̀ lè lọ kírun ní òhò ó sì láṣọ tí ó yẹ kó fi bò ó ara lọ́wọ́ ní pé òun fẹ́ tó fi ṣe ṣúágà ni òun ní kóun náà tó fi ṣe ṣú àáfà èyàn fìjọsìn fọlọ́run ṣèfẹ́ náà irú ẹni yìí kọ́ lọ gbà pé òun ò nírun níwájú ọlọ́run ìrun rẹ̀ ti bàjẹ́ ìrun ẹ̀ ti bàjẹ́ Sheikhul Islam Ibn Taymiyyah rahimahu Allah lọ́nà Majmu' Fatawa àti wọn náà volume twenty two bàbá Ibn Taymiyyah náà sọ tó jọba yìí pé àwọn onímọ̀ ẹnu wọn kò lórí pé ntọ́ bá lágbára tó ó láṣọ tó fi lè bò wá ara ọ wá ń lọ kírun ní òhò ìrun rẹ̀ ṣe kí ni o ó ti bàjẹ́ ṣùgbọ́n aláwọn kan náà mọ̀lìkí àtẹnínú rẹ̀ ò bàjẹ́ pẹ̀lú kọ́ bá fi kò bò wá ara rẹ̀ sótìyé ní ìsìn ṣùgbọ́n èyí tọ́pọ̀lọpọ̀ àwọn onímọ̀ lọ ni pé ẹni bá lágbára kó bó òhò tó wá ń lọ kírun ní òhò tí ò bo ara rẹ̀ ó tún wá sọ wípé kí ló burú mbẹ irun rẹ̀ lálàáfíà lọ́dọ̀ ọlọ́run torí pé kanú àwọn ṣòrútù sehati sọlá ìkanú mọ́jẹ̀mú tí irun fi mọ́ lálàáfíà ni ò sí mbẹ yẹn. àáfàá ní ká wá lọ ọmọ o bíbò òwò tá à ń sọ yìí gan mímbàbí ta'zim a tún fi ń sọ pọ́lọ́ ọba wa ọba tó tóbi ni ọba tá a fẹ́ jọ́sìn fún sèyàn lè fẹ́ lọ wẹ́lkọ̀mù president kó wá máa rìn hóhò àbọ̀fẹ́ lọ wẹ́lkọ̀mù gọ́vnọ̀ kó wá máa rìn ní òhò ká tó wá sọ pé a fẹ́ lọ bá ọlọ́run tó dá gbogbo ayé sọ̀rọ̀ kéèyàn wá ní òòlù wọn wà so èèyàn àvọ́mọ̀ ọlọ́run ni èèyàn ò gbé bí bá ń bá yé màtọ́ yẹ kéèyàn ò gbé fọ́lọ́run èèyàn ò gbé nìyẹn àáfàá ní lọ gbọ́ yé àwọn ìyàtọ̀ níwájú ọlọ́run tírun ó fi jẹ́ àtẹ̀wọ́gbà níwájú ọba tí ń jẹ́ Allah kọ́lọ́n kó fún wa ní àgbòyó rẹ̀ àáfàá ní kakọlọ ọmọ o ẹni tó bá jẹ́ ọkùnrin jàmá ẹni tó bá jẹ́ ọkùnrin anabi sọ asalamu sọ nínú hadith hadith tí mọ́mọ́ wa Abu Dawud tán gbà wá anabi ní máa báyìí náà sọ̀rọ̀ wà rúkúbà àwòrán ṣẹ́rí tá a bá ń sọ̀rọ̀ ọkùnrin n ti ń bẹ láàrin ìdodo sí orókún ìhòòhò ni n ti ń bẹ láàrin ìdodo àti orókún hmm, ni ó túmọ̀ sí pé ogun tó bá kọjọ́ kun iná ẹ̀rí pa mú kọ̀ọ̀kan ni o ọkùn fẹ́ sin lọ́hùn yóò bo n ti ń bẹ láàrin orókún rẹ̀ àti ìdodo rẹ̀ èyí lè tọ́kọ́ kéré jù tazir de tànàbí ni pé tó ọ wà á fi wọn bá aṣọ tí ọba fẹ́ ń san bá ń tẹ̀ àmọ́ bí yorùbá ṣe máa ń san bá ń tẹ̀ bígbà téèyàn ró tó wẹ́ẹ̀nì ṣùgbọ́n tó wẹ́ẹ̀nì yẹn ó lọ sí yóò débi ìdodo lókè so èyí tọ́kọ́ kéré jù nù ná jàmáà ká gbọ́ eléyìí òye tá a bá ti kọ́ gbọ́ eléyìí òye pé mùsùlùmí ọ̀kẹ́lẹ́ kírun kọ́ wá wọ ṣòkòtò lásán kọ́ wá jẹ́ pé ṣòkòtò yẹn dé waist ẹ̀ kọ́ wá lòun fi ń kírun inú rẹ̀ ọ̀la láàfin àlọ́dọ̀ ọlọ́run so pẹ̀lú àdíìsì ọkọ̀ fi hàn pé ti ń bẹ láàrin orókún jama orókún ní sí ìdodo wa náfùlù wa ọ̀ràn yẹn ni kí ọkùnrin ọkọ̀ bù ìyẹn jálá kọ̀ọ̀kọ̀ bá wọn. nínú àdíìsì míì lànàbì sallallahu alaihi wasallam òun ló ti ń kọ̀ an yusolli ar-rajul fi thawbin wahid laisa ala atiki min shay anabi tó ṣe léèwọ̀ pé ọkùnrin ò gbọ́dọ̀ kírun kọ́ wá jásí pé kò sí aṣọ kankan léjìká rẹ̀ nílò bàtẹ́ pé bá fẹ́ kírun nísìnyí kéèyàn kẹ́wọ́ singlet amless àbí èèyàn wọṣọ amless irú àwọn tó máa ń wọ ṣẹ́ẹ̀tì káfí lọ kírun kọ́ dáa tó o àṣelẹ́yìn ìgbà tá a bá kọ́ bo ohun tí ń jẹ́ ìdodo sí orókún. Si nínú tán fẹ́ káwọ ọkùnrin ó tó bò pé káwọ sọ tó bo èjìká wa jàmọ́ eléwo náà ni ọ̀fẹ́ lọ lé àná nù wa tí ọ̀wà wọ amúlẹ́sì lọ ọ̀wà lọ fẹ́ sin lọ ọ̀wà wọ sọkọ̀ lápá aṣọ tí ò bo èjìká ìyẹn ló fà tọ́já sí pé ẹ̀rí pé àwọn alálàájì tí wọ́n bá lọ ṣe hajj tí wọ́n bá pa kájà aṣọ tí bàbá lè yàn pa kájà aṣọ àti mọ̀ pé apá kan lọ sí jìkà ńbẹ nìyẹn apá kìíní apá kejì ti yorùbá nìyẹn bẹ̀tẹ̀ àwọn alálàájì tí ní bá sì máa ń ṣe gbogbo ẹni tó bá ti ṣe hajj tí mò ń sọ ó ti yé wọn so ẹ̀rí pàwọn tó bá ń ṣe hajj tí wọ́n ti pa kájà aṣọ ó máa ń sábà bo apá kan apá kan nínú apá méjì lẹ́yìnsà aláàtìkì yìí mí ni òṣèyí tí ò sí nǹkan kan léjìká rẹ̀ ó túmọ̀ sí pé ìbá àjẹ́ èjìká kan lásọ bò ìbá sì jẹ́ méjèèjì labas ṣùgbọ́n kọ́mọ̀ wà á sásọ léjìká kankan kò ní í jẹ́ kí irun ọkùnrin ó dáa tó níwájú ọlọ́run kò sì ní í jẹ́ kó ní àlàáfíà jàmá ẹ jẹ́ ká gbọ́ eléyìí àáfàá níta bá ti wá gbọ́yé á ti ri wípé ọkùnrin o. màmúrò ń fi sọ̀ láti yìí wọ́n ti pa láṣẹ nínú òórùn rẹ̀ bisátírì ìbádání yìí minal kẹtìfáìní hàtàrùkùbàtàìní ìlà aláyẹjìdá ìlà sọ́ọ̀bà wáhídá dọ́jíkọ́n fàláwù àyà tazarabi. àwọn àfáà wa wá ń ṣàlàyé fún wa wọ́n ní sẹ́yẹrẹ́ tó bá jọkùnrin tí wọ́n pa láṣẹ tóun ó fi máa ṣe òun ni kó bo ara rẹ̀ láti èjìká dé orókún jẹ̀mọ́ ẹ̀ gbọ́ dáadáa asọkùnrin tí yóò ní irun tí irun rẹ̀ ó là láàfíà yóò bò láti èjìká méjèèjì dé orókún méjèèjì ntí sẹ̀ríà fẹ́ standard sẹ̀ríà nìyẹn nígbà pé téèyàn bá wọ kọ̀mís ẹnì kan ní ahabu siyabi ìlànà bíi sọ̀sọ́lám alkọ̀mís asọ̀tàn nàbí nífẹ̀ẹ́ sí jù ní jàlábíà yẹn tó yà fáwọn Abu Malik wọ́n ní wàá wù àmọ́ yusamma fi biladina bil jalabiya jalabiya àbí ká fi wá àwọn aṣọ bùbá tiwa náà aṣọ tó yẹ pé yóò sáfẹ̀ tí yóò balẹ̀ níwọ̀nba tí yóò sì ní kọjá kókósẹ̀ ẹ̀ pé tẹ̀yìn bá wọ́n aṣọ yìí ó ti bo tá a fẹ́nu ṣẹ̀ríà lábàs téèyàn bá rí pé òun lásọ ọ̀bọ̀ra kan ọ̀fẹ́ ó bá pa kájà rẹ̀ ó sì bò díẹ̀ nu èjìká irú ẹni yẹn tó ti lè bò ní èjìká rẹ̀ irun ẹ̀ lálàáfíà díwájú ọlọ́run ọba tí ń jẹ́ Allah ká gbọ́ eléyìí náà yìí kẹ́nìkan wà lọ́wọ́ singlet kan àbí kọ́ lọ́wọ́ amúlẹ́sì kan tí ò bo èjìká rẹ̀ kọ́ wá lóun fi ń sin irun rẹ̀ láàfin àlọ́dọ̀ ọlọ́run àwọn àáfàá ní ká lọ gbọ́ eléyìí a gbọ́dọ̀ sí ti ń bẹ láàrin èjìká sí orúkún wa a gbọ́dọ̀ sí sílẹ̀ tó bá jẹ́ ọkùnrin kọ́lọ̀ kó fún alágbòye ọ̀rọ̀ rẹ̀ ọ̀dà ma yajibu an tastura al-mar'atu fi s afa àáfàá ní tó bá wá jóbìn kí lóbìnrin kí la fẹ́ kó bò á mas'ala mi ìlà débẹ̀ yìí àáfàá lóbìnrin mùsùlùmí tó fẹ́ kírun hmm? tó jẹ́ pé àwọn ọkùnrin strangers àwọn alajanib àwọn ọkùnrin àjòjì wọ́n ń bẹ pẹ̀lú sheria ṣẹ̀rí àfẹ́kọ́ gbogbo ara rẹ̀ lẹ́yìn ojú àtọwọ́ méjèèjì lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àfa onímọ̀ tó bá já sí gómìnà tó jẹ́ pé ó ń bojú rẹ̀ gan-an ni ẹlẹ́àní tó ń bojú ní kọ́báìtì ni àwọn ọkùnrin àjòjì tí wọn èrò ojú ẹ̀ wọ́n wá wà nítòsí yóò tó bojú rẹ̀ ọlọ́run ó sì gbànú rẹ̀ àáfàá lóbìnrin yóò bo gbogbo ara rẹ̀ tí ò ní síbi tí yóò wọlé tí yóò sì jásọ tó fẹ̀ dáadáa jàmáà ẹ jẹ́ ká gbọ́ eléyìí torí pé obìnrin tó bá ń fi òwò ara rẹ̀ lẹ́nu ìrùn fa yíyá ààfin mà àwọn àáfàá lẹ́lẹ́sẹ̀ ni o kò dáa kí ẹ máa fi òwò lẹ̀ tó wájá sí pé ìdèyàn ti lọ rùkú ọlọ́sùn ìwò rẹ̀ bá sáré sí yóò tún sáré bò padà ìrùn rẹ̀ lálàáfíà lọ́dọ̀ ọlọ́run àáfàá níṣẹ́ wá róbìnrin mùsùlùmí tó wájá sí pé ó ń dàrún ó kí àbọ̀dọ̀ àwọn maharim èyí ò maharam àwọn tó jẹ́lẹ̀wọ̀ rẹ̀ non-marriageable king àwọn tó jẹ́ pé relatives tọ́jọ́ kọyìn tó súnmọ́ igun bàbá rẹ̀ nìyẹn àbí igun màmá ẹ̀ náà as the case may be nínú àwọn ọ̀nà táwọn àwọn àfa list àwọn mahari tí wọ́n pọ̀ àwọn tó lè jẹ́ iléèwé obìnrin tẹ́sí wọ́n lè bá a ṣe ní àjò wọ́n lè wà ń kọ̀rọ̀ pẹ̀lú ẹ̀ torí wọ́n lè fẹ́ nínú ṣẹ̀ríà almuhim tá a bá ti wá rí báyìí pé obìnrin tó bá ń dàrún kí tí ò sáwọn àjèjì ó lè síjú ẹ̀ lẹ́jẹ̀jẹ́ kódà o lè má lo glove aṣọ tọwọ́ bu bo ọwọ́ rẹ̀ yóò dẹ̀ bo yóò bo àwọn nǹkan míì tó yẹ kó bò nínú ara rẹ̀ alimoyim àwọn afáàn ṣàlàyé lọ fún wa wọ́n lóbìn mùsùlùmí kò gbọ́dọ̀ yọ ibì kankan lẹ́nu ara àyàfojú àtọwọ́ta àti sọ yẹn pàápàá tó bá jẹ́ pé obìnrin tí ìfẹ́ kan bò tẹ́lẹ̀ tẹ́gbọ́mì tí ń bò náà ni wọ́n ní yóò bò lọ́dọ̀ àwọn tó bá jẹ́ alajanib àáfàá ní ká tún lọ gbọ́ yé o tó ajá sí pé èèyàn ń kírun lọ ní díẹ̀ wá ara sínú òwò rẹ̀ èèyàn bá sáré àjọ ṣe irun rẹ̀ ọba jẹ irun rẹ̀ aláàfíà ṣe wá róbìnrin mùsùlùmí ń tiẹ̀ kọ́dámù lùmọ́rà àfi sọ́la àáfàá ní gígìgìgì ṣe obìnrin mùsùlùmí tàbí ká ní sẹ́ẹ̀mù tóbi bọ́lọ̀ sí dáhùn obìnrin máa tún wọ ṣọ́ọ̀ṣì ńgbà mi obìnrin tí wàá ti wọ ṣọ́ọ̀ṣì tásọ rẹ̀ bá ti lè balẹ̀ kí ẹsẹ̀ rẹ̀ ọmọ yọ́lẹ̀ ní lálàáfíà ṣùgbọ́n tó jẹ́ pé gbogbo ara ní tí ọ̀yẹ́ kọ́ yọ́lẹ̀ ní tó ń yọ́lẹ̀ àwọn àfáàlélẹ̀ ọ̀dà tó nínú àdìsí ìyàwó ọmọ sàlámà ọlọ́run kó bá ní yọ́nú sí wọn ìyàwó ọmọ sàlámà wọn bá nàbí àsálàm àná àṣà láti nàbí sallallahu alaihi wa sallam àtúnṣọ mar àtúnfẹ́ bẹ́rẹ̀ ẹ̀yìn wà kìmárì láìsà alẹ́ àyíṣà ní òjíṣẹ́ ọlọ́run sáré ní kóbìnrin ó kírun nínú aṣọ tá a lè gbé hijabu lé lórí tí ọ̀dẹ̀ sí ìzáàrò èyàn lásọ tá a máa ń wọ̀ tẹ́lẹ̀ tóbi máa ń wọ̀ káfíwé bíi skẹ́ẹ̀tì àbáṣọ tóbi sálẹ̀ wọ̀ sọ́wọ́ ọ̀sàlẹ̀ kọ̀ wá sí ń bẹ̀ ń ṣe bò ní ṣé o lè kírun anábì wa ní ìdákánà bídò ń sa àbígàn tírú àbá ayá yẹn bá jẹ́ pọ́ fẹ̀ dáadáa tó wà áǹpù yòógọ́ pé zòwúrọ̀ kọ̀dàmẹ́ ìhà tó sí pé ó bo àwọn gìgísẹ̀ méjì obìnrin yẹn kódà àwọn ibi tó tó hàn àwọn ibi tó máa ń tètè hàn nínú gìgísẹ̀ yẹn wọ́n bá tún bò ó àáfàá ní irú eléyìí náà ń kọ́ o ó ní oṣù tó burú ń bẹ̀ bó ti ẹ̀já sí páwọn àáfò ní hadith wọ́n ń fa hadith yẹn ara wọn tán ládìísì ń dọ̀rí fún wọn ládìísì tó lẹ òun ni pé kìí ṣe hadisi tí ó lálàáfíà alimoyim tóbi bá lè gbìyànjú kọ́mọ̀jọ gìgísẹ̀ rẹ̀ lẹ̀ ìyẹn ló dáa jù tó bá wọ socks fàbíyà wà ní ẹ̀mà tí ó bá ti awọ socks kó nípa so ohun tó wọ́n máa wọ̀ kọ́ máa balẹ̀ láti máa ń sọ fáwọn tá a jẹ́ obìnrin káṣọ wa ọ máa fòókè súnà tọkàn ènìyàn ẹ wo ṣàìtọ́n ọ wá jẹ́ kí súnà tobìnrin rọrùn fọkùnrin àwọ ọkùnrin tán ní sàkóso tiwa kọ́ máa fòókè kọ́ máa dé kókósẹ̀ àṣọ tiwa wá ń wọlé ẹ wo ṣàìtọ́n àlè ìlànà tó la àwọn obìnrin tán ní káṣọ tí wọ́n máa wọlé ọ wá ń fòókè ètò èṣù lélẹ́yìí alimoyim àwọn àáfàá ní kéèyàn má jẹ́ kí gìgísẹ̀ náà yọ ọ́ lẹ̀ ìyẹn ló dáa jù kọ́lọ́n kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ so arọ ìgbọ́dọ̀ yọ ọ́ lẹ̀ gìgísẹ̀ ọ̀gbọ́dọ̀ yọ ọ́ so ajẹ́pọ̀bìnrin mùsùlùmí yóò dáadáa kò ní sọ hijabu di selfie tí ó fi àmọ́ wa ṣe fashion bí kò sì pa afẹ́ ni ọba àlìkẹ́ ẹ jẹ́ ká bọ́ sí mọ́jẹ̀mọ́ ẹlẹ́ẹ̀kẹrin ká kú láwọn abala tó ti pẹ̀lú sátúrò láwùrọ̀ àlùmọ́rí wọn fẹ́ kọ́ jẹ́ pé àtọkùnrin àtobìnrin kábo ìwọ ara wa ara tí ó jẹ́ kírun wọ́lá láàfíà tọ́dọ̀ lọ́nà ẹni tí ọba lè bo owó ara rẹ̀ nìkan bóyá fúndi kan àbí di kejì bóyá kọ́nàṣọ tí èbo ara rẹ̀ àbára rẹ̀ ọ̀ya àbò níjàmbá aná àbò níjàmbá mọ́tò tani kò gbọdọ̀ wọ aṣọ wọn tó ń bá fọyín wọn kó yín pálá ní kára rẹ̀ ó lè gbẹ́ so níbi tó fẹ́ gbẹ̀lé òun níbi tó gbórí áńgì orí ẹ̀ sí òun yóò máa fẹ̀mí kírun lọ fọ́lọ́n tí ó bá jẹ́ kó lè ṣàlùwàlá kò lè ṣe tàyámọ̀m yóò máa kírun lọ ni so ìbá àmọ́ lè bo ìwò ara rẹ̀ ní òwò tó wà náà kó máa fi ìṣàárà kírun fọ́lọ́n sọ́lọ́ ọba àlékè ọlákúrè ọba tí ó ti ní fatẹ́kùlá mọ́sítátàtù ẹ páyé èmi ọlọ́run níbi tí bẹ́ẹ̀ yín tó bá dé. àáfàá ni mọ́jẹ̀mú kéèyàn lọ kọjú sí kibla nígbà tó bá fẹ́ kírun ara mọ́jẹ̀mú tí wọ́n fi mọ́ ni torí pé fún lọ ọlọ́run ló pa wá láṣẹ nínú Suratul Baqara Quran chapter two verse one four four ọlọ́run ní rọ́ ta kọ́ lùbà wájú kàfi sàmà fàlànà wálé ó níbi tánàbí kan kọjú sí tẹ́lẹ̀ kó tó di pọ́lọ́ ń bá a rẹ̀ ọlọ́run wa la ti rí ìdojúkọ wa ànábì bó o ṣe ń kọjú sọ́dọ̀ ọlọ́run tó sàn bẹ́ lọ́hùn tó ń kọjú sí sánmà tó wá wa kọjú sí tó bá rí padà fún ọ ní ibùdojúkọ kíbla kan tínú tiẹ̀ náà ó yọ sí ibo wà níbẹ̀ ọya kọjú rẹ̀ sí shatarol masjid àti nahwal masjid al-haram agbègbè mọ́sálásí ilé ọlọ́run ti ń bẹ ní kaaba yẹn kọ́lọ́n kó má ṣe lè wọ gbogbo wa kó má ṣe lẹ́ẹ̀kan wọn fáwọn àtàwọn àti lọ náà alimoyi mẹ́ dojúkọ kaaba ilé ọlọ́run fúnra ọlọ́run ló pa wá láṣẹ ká dojúkọ alkaaba awil kibla so ibẹ̀ la máa ń dojúkọ nínú ẹ̀sìn tiwa èyí tọ́lọ́run fi rán ànábì wa muhammad sallallahu alayhi wa sallam

nígbà tá a bá dé part twenty six tí ó máa jẹ́ ṣùrùtù sí àti sọ̀la part three àìsè bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kíbla ni a wàá sọ àwọn ọ̀rọ̀ nípa kíbla ìgbà wo lọ́jà sí pé mọ́tà yẹ́sùkòtò ìsìtẹ̀kọ̀bálù lè kíbla ìgbà wo ni kíkọjú kíbla lọ́jọ́ pé tá a bá kọjú bẹ́ẹ̀ àlẹ́sẹ̀ ìgbà yẹn tá a bá kọjú kíbla owó kò sí wàhálà kankan so àtàwọn mọ̀sáìlú mi lórí ọ̀rọ̀ kíbla àyànjú ẹ̀ gẹ́gẹ́ bíi aṣẹ́rùtù rọ́bẹ́ẹ̀ lè ṣe àti sọ̀la májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹrin tí wọ́n fi mọ́ lálàáfíà ọlọ́run jẹ́ kí n wọ́n lálàáfíà o báwa ṣe mọ̀ kí láǹkì musa wà gbàjú bẹ́ẹ̀ lọ fún wa ṣàgbọ́yé ẹ̀sìn fún wa kó ṣàlékún ẹ̀ fún wa kó jásòrò ayé àtijọ́ ọ̀gbìn alkiyama allahumma sayyiban nafi'a subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant